وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتسالي نكوى كيف إمام تبا ديني أجودون يلا أجودون تناويني tàbí tọdún léyà wọn kọ kírun náà síwájú kan tó ṣe kútùbà ẹ̀yìn irun ẹni ṣíṣe kútúbà síwájú kátó kírun eid wọn bẹ nínú munkarat àwọn nǹkan tó tako ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ fífi abu sa'id ní al-khudri radiyallahu anhu wọn ni wọn rí ẹnìkan nínú àwọn tó jẹ́ kòlẹ́sán rúbẹ́ ní umayya ó sì kútúbà eid síwájú wọn. gbàtó ti bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn sàábé tó jókòó sí Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọ̀bàrà jẹ́ ó ti pọ̀ fún un ó ní tó ṣe yẹn o ti po fun won ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbàtó rí kọ́ ọ̀kọ́ bí ara ti ń tó ń wí ara rẹ̀ gbóná wọ́n fẹ́ dìde. bí kọ́ lọ fa kàlífà yẹn jókòó ìpè àní ẹ̀yìn ìrún láti kútúbà tẹ lónìí Abu Sa'id al-Khudri radiyallahu anhu kí ẹ̀rọ tí wà ní Sahih Muslim àwọn apá ìyẹn jókòó tó jókòó tó bá wọn òsì sẹ́ńtọ́lá tó pọ̀ láti. تلقى النبي محمد صلى الله عليه وسلم ومن رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ولو قتل محمد صلى الله عليه وسلم أستطيع أن تبارك كذا تفكي أتاك في الله إن شاء الله تتاك في الله كي يفوه يقدر كي يفوه يقدر أي لفوه يقدر كي يفوه يقدر tí àwọn alẹ́ kan máa yí padà ọ̀pọ̀lọpọ̀ àti mà kí ni tó máa fi pọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni pé káàkiri ibi tí wọ́n ti ń ṣèbàjẹ́ sílẹ̀ wọ́n ti bẹ̀ṣẹ̀ ló ń gbà tó ń ṣe. eléyìí ni àwọn afẹ́ kókóbà àìdè ẹ̀yìn ẹran lámàṣẹ kókóbà yìí kì í ti kó àdúgbò tó kí à. eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin kókóbà àìdè àti kókóbà àìdè. بسرعة خطبة عيد وهو عليها خطبة جمعة سواجها خطبة عيد وعناية والنسيء كين وتحكي nígbà tí wọn á ṣe èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ yàtọ̀ tí a sọ pé kókó bá àyè tí a wá sọ̀rọ̀ kò sẹ yàtọ̀ sí kókó bá tó ti pé kíyàn láti ẹ̀sùn kíyàn ti dákẹ́ lásán ọ̀pá ìlànà ọ̀gá ó ti sọ̀sọ̀ kó sọ. lẹ́yìn kókó bá sọ̀mọ yà ń sọ́rí fún ìyẹn ni pé lẹ́yìn ìgbà tí lè má mú bá ti parí kókó bá yọ pẹ́ ìdá láì jókòó má nígbà a ti sọ bá kan kókó ká dàgbọ́ jókòó tó bá wù láti má jókòó kò ní ìdíkọ́ jókòó tó bá jù ó lè fẹ́ kú mẹ́rin lọ́mọ. ويقرأ له وللمأمومين التنفل قبلها وبعدها إن أوقعها في الصحراء ولا قرر لي نافلة تواجه أبلاي وعي وإمام أبي أنسكي في إمام لأن ثلاثة صلاة العيد àgbọ̀dọ̀ yẹn náfìlà kan lẹ́yìn ẹ̀ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ fún sọ̀láṣẹ́ làáyì kò sí nínú súnà níbi Muhammad sallallahu alaihi wasallam kíkà yẹn náfìlà kan síwájú ẹ̀. ǹjẹ́ eléyìí wá jẹ́ bẹ́ẹ̀ ni tó bá ti ń gbé ní pápá láti lọ kírun láti lọ fún sọ̀láṣẹ́ làáyì yàtọ̀ sí tó bá jẹ́ pé nù láti láti kàn láti dé. wọ́n ní àwọn àwọn ọ̀rẹ́ tó láyé sọ́nà bisalòlá àdìsọ́nà ṣe wọ́n ṣe ní pápá. Bàtà ti ṣe irun ní pápá wọn ò ṣe náfìlà kankan síwájú àbí lẹ́yìn lẹ́yìn sọ́nà tó láyé. Ìlọ́pà ló fi jẹ́ pé àwa náà síwájú sọ́nà tó láyé àbọ̀rọ̀ àbọ̀rọ̀ yẹn náfìlà kankan. Lẹ́yìn sọ́nà tó láyé àtúbọ̀dọ̀ yẹn náfìlà kankan. tó bá jẹ́ pé mọ́tíláṣí la bá ti fẹ́ ti sọ láti là yìí dé nǹkan ǹjẹ́ láti náfìlà síwájú rẹ̀ ǹjẹ́ àtìlẹ́yìn náfìlà lẹ́yìn rẹ̀ bí. láṣẹ tó bá jẹ́ pé mọ́tíláṣí la bá ti fẹ́ kí tó bá jẹ́ pé mọ́tíláṣí la ti fẹ́ kí ọ̀rọ̀ yàtọ̀ lápá nìkan nípa pé mọ́tíláṣí anabi wa Muhammad sallallahu alaihi sẹlẹ. wọ́n ṣàlàyé àwọn òfin kan tó dé nínú àwọn òfin yìí òun náà ní kó gbogbo ẹnikẹ́ni tó bá wọ mọ́síláṣí tó sì fẹ́ jókòó nínú mọ́síláṣí kò gbọ́dọ̀ jókòó nínú mọ́síláṣí ìtòkòtò rákà méjì èyí ò mú rákà méjì yìí wá èyí tá a máa fi sí mọ́síláṣí kó tó jókòó náà eléyìí tó túmọ̀ sí pé tó bá sí mọ́síláṣí la fẹ́ fi sọ̀ láti rà yìí sunna sọ̀rọ̀ lọ́wọ́ tó oníkókó àtẹ́jọ́kọ̀ nínú mọ́sálásí rẹ̀ ká mú rákà méjì wá sí àmẹ́sí tahiyyatul masjid. eléyìí ọ̀sà kó ìlànà nábì Ànábì sallallahu alaihi wasallam ní salatul Eid nítorí pé salatul yìí ìjọ mú mi sọ pé mẹ́yẹ̀nà mẹ́yẹ̀nà wá síwájú ẹ̀ pẹ̀lú pé síwájú pé mo pápá la ti fẹ́ fi gbogbo gbàdánù sallallahu alaihi wasallam ṣe ìrìn nínú pápá. wọn ò yan náfìlà tó wá jẹ tó bá sì jẹ́ pé mẹ́sàlásì ni a bá ti fẹ́ ṣe sọ̀láàtì làyè yìí ṣe ń torí sọ̀láàtì làyè láti yan náfìlà rákà méjì yẹn bí o ṣe pé nítorí pé a fẹ́ jókòó níbo nínú mẹ́sàlásì torí àti lè bá a pẹ̀lú àti òṣìṣẹ́ ọlọ́run ìgbé àti ọlọ́run kó máa bá tó ní kí ẹnìkan wá bá wọnú mẹ́sàlásì. kò gbọ́dọ̀ jókòó síwájú kó tó mú rákà méjì wá èyí tá a bá ti kí ni kàkí yẹ tó lẹ́sẹ̀. wọ́n ló wá nínú Sahih Bukhari àti Muslim bí anábì wa muhammed sẹ́lẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kharaja yawm al-adha kharaja lẹ́nu al-adha فصلى bìlẹ̀ لم wọ́n náà ولا بعدهما pànàbí ọ̀sọ̀lọ́wọ́ àbáyọ̀ sílẹ̀ wọ́n jáde lọ́jọ́ ọdún iléyà wọ́n sì ti rákà méjì ní ní sọ̀lẹ́tì láyé wọn ò wọn ò yan náfìlà kan síwájú àbí lẹ́yìn sọ̀lẹ́tì láyé láti mà wípé àwọn àlókè mi lẹ́yìn sàmà ànábì ọ̀sọ̀lọ́wọ́ àbí sílẹ̀ làgbọ́dọ̀ pọ̀ ànábì ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àrè òsèlè yìí wọn ò yan náfìlà kankan síwájú sọ̀láàtì làyí bẹ́ẹ̀ wọn ò yan náfìlà kankan lẹ́yìn sọ̀láàtì làyí. tó bá jẹ́ pé pápá làbá ti fẹ́ ju sọ̀láàtì làyí kára wọn kan títí kí tọ́ba ti dídà dé wọn ò yan náfìlà àbí tá a bá tètè fi sọ̀láàtì làyí ti sàn wọ́n tún máa yan náfìlà ìsìn bẹ́ẹ̀ ọ̀tàkùlà náà ànábọ̀ Muhammad sọ̀rọ̀ wà àbárí òsèlè. ohun tí a wá ṣe ń jẹ́ náà ní sọ́dọ̀ àtọ̀lẹ̀ àyè bẹ́ẹ̀ kò sí nǹkan mi lẹ́yìn rẹ̀ tòun tí a wá ṣe náà ní kálukú rẹ̀ sí àti lè rán bá ti dé tá a bá ti kí ọ̀run ọlọ́wọ́ pa rẹ̀ ká ọlọ́wọ́ sábà ti sọ láti rán ọlọ́ sọ láti kálukú ọ̀sán àkọ́ padà lè rà. eléyìí jẹ́ ohun tó rọ̀ wájú ẹ̀ àbí lẹ́yìn àti sọ́kútù bá ti dé mọ́tíláṣí náà bá ti fẹ́ sọ̀rọ̀ láti rà láti rákà méjì ركع القيام هذا كم تحية المسجد إن جاء تنين كتبات صلاة العيد سنة أنه مثلا في أصل تناكل من نيرة كلا أبرو تناكل من نيرة يعني في سكين مثلا في صلاة العيد سكوة تقوى منافل من ولين صلاة العيد طبيعي أيوة. يعني واحد أنت بقى في تناكل لي صلاة العيد فليفعل ذلك إذا وصل إلى بيته nígbà tó bá délé rẹ máa lọ sí náfìlà tó bá fẹ́ sí. tẹ́lẹ̀ náà àgbà kò sí náfìlà tó bá ti sọ náfìlà yìí àyàfi nítorí pé ẹ fẹ́ kí inú mọ́tíláṣí ó ti kí kí ẹsẹ̀ nítorí sọ náfìlà yìí ṣùgbọ́n nítorí mọ́tíláṣí ni. ǹjọ́ wa tọ́ ibi tá a ti sọ náfìlà yìí gan nínú àwọn mọ́tíláṣí wa bí àti agbọ́dọ̀ jáde lọ sí pápá láti sàlàyé ìpè ìtọ́jú قلنا نكتب سنة النبي محمد صلى الله عليه وسلم يتدل ليته إيه؟ صلاة العيد تصلى في الصحراء في أرض الفلاح فقط لا تلونك لا تلونك صلاة العيد يتنا مثلا وابوبو اللهم إلا في مكة أي في طبعا في مكة من مكة مثلا في مكة إن وانت ما في ما في صلاة العيد إنما كمان صلاة العيد يريد الصغير على النبي محمد صلى الله عليه وسلم تفي عاقبه صلاة ثابت لمسجد الحرام أني على أني على أيدي لن أقول روح نتعتي روح صلاة نتعتي بوش إلو قالوا تتكلم على مكة صلاة العيد لمسجد الحرام وما في ما أنا Medina náà lónìí mọ́sálásí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti máa ń sọ̀rọ̀ láti láyé ìwé lẹ́yìn ọ̀dà tó nítorí pé láyé ànábọ̀ wà gan sallallahu alaihi wasallam wọ́n máa jáde lọ sí pápá wọ́n máa jáde lọ sí pápá mọ́sálásí yẹn ti gbẹ̀ngbà sọ eléyìí jẹ́ ìbò ló fi ẹ̀ka kí káàkiri sọ̀rọ̀ láti láyé lẹ́yìn ìgbà tí ìmọ̀ tó bá ti sẹ́kù tó bá tán ẹ̀yin náà ti mọ̀ ike lẹ́yìn lọ́nà ni kókó bá wà náà wọ́n máa lọ ọ̀parí. bẹ́ẹ̀ sàhábù ayélujára fi hàn ní nítorí ṣe àwọn ayèrè lẹ́sìn ẹ̀tẹ́rì hà. wọ́n ní bẹ́ẹ̀ nu ká nífẹ̀ẹ́ sí o wípé kí imam nígbà tí máa ń padà lọ lé kọ́tọ̀ ojú ọ̀nà tó yàtọ̀ sí èyí tó wá sí ibi tá a ojú ọ̀nà tó yàtọ̀ sí èyí tó wá ní kọ́tọ̀ padà. nítorí pé bẹ́ẹ̀ ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni máa ṣe wọn náà tó kẹlẹ alẹ bẹ́ẹ̀ náà láti fẹ́ káwọn èèyàn míì náà ṣe kì í ṣe imáàmù nìkan àti imáàmù àti àwọn ẹni tó wá láti wá ti sọ̀rọ̀ àti láyé gbogbo wọn pátá afẹ́kọ́jẹ́ pé ọ̀nà míì fẹ́ sí ìta àbá lọ sí ibi tá a ti ṣe sọ̀rọ̀ àti ńlá àbá padà sílé orí ní ládàá kíkọ́ sí pẹ̀lú òfin ànábì Muhammad sallallahu alaihi wasallam oríṣiríṣi ìní táwọn olùmọ̀ sọ nípa tó pàtàkì pọ̀ dada àwọn kan wọ́n ní nítorí kálíbà láǹfààní àti ṣe àwọn ẹni tí wọ́n ń tọrọ lọ́rẹ̀ kálíbà jẹ́ pé àwọn tó yàtọ̀ sáwọn ẹni tá a ṣe láǹfààní lálọ́ láti láǹfààní lábọ̀ àwọn kan ní nítorí kálíbà àtàfihàn báwo làwọn mùsùlùmí ti ti pọ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ náà dáa ṣùgbọ́n kò dáa tó wípé títí bẹ́ẹ̀ àti nkọ́sí ànábẹ́ Muhammad sọ̀rọ̀ wà wà lè sẹ́dá. kọ́dà àwọn míì tí wọ́n sọ tó ní ìtumọ̀ kan lọ títí bí píkàlẹ́bà aláǹfààní àti ṣe àwọn tó yàtọ̀ sáwọn ẹni tá a ṣe lóore nínú àwọn ẹni tí wọ́n ń tọrọ ọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ò mú nítorí pé ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ọ̀pá fúnni láti máa dàgbé ọ̀pá fúnni láti máa tọrọ ambọ̀tò ti bá wa pè wọ́n ní ká pààrọ̀ àlùbà aráyè láti fi ẹlòmíì bẹ́ẹ̀ tọ̀tẹ́ mi ta àti láǹfààní lákòókò láǹfààní ní padà ìdílé. ẹlẹ́gbẹ̀ẹ́ ibi ká ṣàfihàn bá ti ṣe pọ̀ tó dá ń ṣàfihàn yẹn fún wọ́n ti fáwọn kékeré ni àbùkátà láti ṣàfihàn bá ti ti pọ̀ tó. tó láti jẹ́ pé àwọn mùsùlùmí mùsùlùmí wò ló tún wá fẹ́ sọ fún pààtọ̀ tó ń torí di ilé àní pápá ọ̀rọ̀ ó nínú ẹ̀kọ́ ti pẹ̀lú súnà níbo Muhammad sallallahu alaihi wasallam. lẹ́yìn eléyìí wọ́n ní nǹkan náà ṣe lọ́pàá.

kálukú ọmọ ànàgbà wájú tọ́mú wọ́n fi máa ra ìmáàmù àbí wọ́n sì mú wa. wọ́n ní tó bá jẹ́ pé ọdún léyà ni ìmáàmù yóò mú ẹran léyà rẹ̀ yóò mú wa sí ibi tí wọ́n ti fi láti ráyè. yóò mú wa òtún ṣùgbọ́n tí wọ́n bá ní ẹran ìmáà ọ̀hìyẹ̀tùn ìmáàmì bí ẹran léya ìmáà ètò súnmọ́ ni wípé ẹran yìí òun ló fowó ẹ̀rà ọ̀hìyẹ̀tùn ẹ̀gbọ́n bá ti wí ni wọ́n ń kàn fi ọ̀pá kọ́rọ́jà bí ọ̀hìyẹ̀tùn yìí. ilẹ̀ lùmọ̀sálà wọ́n ní tó bá ti pé ọdún léyà ni ìmáàmù ajáde pẹ̀lú ẹran léyà rẹ̀ lọ sí ibi tá a ti fẹ́ kí ọ tá a ti fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀kọ́ láyé eléyìí fi wípé ẹran tó fi wú tí í ṣe ẹran léyà rẹ̀ yóò mú wá sí àyíká fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀kọ́ mu lẹ́ran ni à ń bẹ náà kọ́ lọ́wọ́ pa ṣùgbọ́n mo fowó rà kọ̀dà bí wọ́n kùn mí o kàmá mi léyìn nù sẹ̀ríà mo fowó rà kọ̀dà bí wọ́n fi tọrẹ fún mi mo rówó sanwó hajj kọ̀dà bí wọ́n fún mi lága hajj àbí òye wa ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó fowó rẹ̀ sí kan àti tí wọ́n pè é ṣùgbọ́n à ń bẹ náà ṣé kìíní kejì wọn kókó náà wọ́n pàdé sí fún wa. torí kèémì wọ́n á mú ẹran léyìn àìmọ́ yóò mú lọ sí àyèbíta ti fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀sùn làyèdè fẹ̀fẹ̀fẹ̀ ha ha. níbẹ̀ ìní ó ti dóńbó rẹ̀ ayé nǹkan mi má ti bà lópin ìgbà tó bá ti pé tó mú wáyà tútù là á máa dóńbó rẹ̀ ìyẹn ni pé tó fẹ́ pa ńléyà yẹn wọ́n á mú wá sí ibi tá a ti tẹ́sí sọ̀rọ̀ àti Eid al-Adha yóò sì yóò dòńbò rẹ̀ ń bẹ̀ ìyẹn tó bá ti pé ẹran aró rẹ̀ tó dòńbò wọn máa dòńbò rẹ̀ bí kọjá pé àgùntàn bí àgbò bí kọjá pé àgbò ènìyàn ni lẹ́ẹ̀ràn léyà àti màpé dúdú bò là máa dòńbò àgbò tó bá ti pé àgbò ni tó dóńbó là máa dóńbó rẹ̀ yóò dóńbó rẹ̀. tó bá jẹ́ pé màálù ìní imam ló ní ní ara léyà wọ́n mú lọ sí ibi tá a ti fẹ́ ṣe sọ̀rọ̀ àti àìsí sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àìsí wọ́n dùn bú rẹ̀ ń bẹ̀. àmà àmà alẹ́ kún màálù àti lè dùn bú rẹ̀ bí dùn bú lọ́lọ́ lájò fún màálù dodo ń bó lọ́lọ́ láti fún màlú. tí wọ́n jẹ́ pé rà fún mi ni gbọ́ngbọ́n là máa ń gbọ́n. tó náà làbá sọ pé àwọn àrí ha àbí gbọ́ngbọ́n tó bá jẹ́ pé ń tà máa gbọ́n mi ní rà mi gbọ́ngbọ́n wọn máa gbọ́n òun ìgbọ́ngbò rẹ̀ subhanallah ọlọ́run ọba nínú kíkí máa rẹ̀ ó fọ́ mi yẹn lágbára lórí àwọn ẹranko yẹn kìí ṣe nítorí pé àwa alágbára jù wọn lọ wọn ti wá sọ̀tà ẹwúrà fún níbo tó giriwo giriwo tó láì sólókùn láì dá mọ́lẹ̀ ìdúró náà ni ó wà wọ́n sì kí ọ̀bẹ bọ́ níbi ó kàn án wọ́n sì sun gbọngbọngbọn ẹ̀ka náà ẹni tí ń gun ọ̀rọ̀ àti sákẹ́yìn kíákíá ara fún mi ó wò subhanallah ẹwọ màálù rẹ ti ṣe lágbára tó tó lé egun tó èèyàn ata mẹlẹ wọn tó ń bọ ẹ lọlọ ṣe gbogbo ilé àwọ ṣòtò ẹkẹ tí a máa gún ni yóò mú lọ wọn gùn kí ló dé tí a ní kí wọn mú lọ síbi tí a ti fẹ́ ti sọ láti rà yìí kí ló pa ebi ìrùn la fẹ́ lọ sí ìfẹ́ ẹran la fẹ́ lọ pa wọ́n ní. ليعلم الناس ذلك فيذبحون torí kó lè máa fi yí àwọn èèyàn báwo làwọn náà ti fi dúnbó àbí dún ẹran wọn táwọn náà lè bá lọ dún ẹran wọn àbí kí wọn kún bàjẹ́ òkú lẹ́yìn lè má mú wọn lè bá mọ̀ pé lè má mú ó ti dúnbó sí ọ ẹ̀yin náà kọ́ ẹ lọ dúnbó fi wọn láǹfààní tó wà ń dojú bá náà lọ ká lè máa mọ̀ pé ìmáàmù ti dúnbó sí ẹ káwọn náà lè bá àti kìnnìkan kálí bá lọ fún gbogbo wa. tọ́ wọ́n ṣàlàyé pé tó mú ẹran léyà rẹ̀ lọ síbi tá a ti ṣe sọ̀rọ̀ àtúnláyè tó bá ti kí n tá a máa dóńgbó ni kó lè bá a dóńgbó rẹ̀ tó bá ti kí n tá a máa gún ni kó lè bá a gún. eléyìí ti ń ṣe àpèjúwe wípé ó tó kí a fi àgbò sí ẹran léyà tàbí màálù tàbí ràkùnmí. ṣùgbọ́n èyí tẹ̀rí tó múnádóko tọ́ka sí jù òun náà ní pé kọjá pé àgbò la fi fẹ́ràn léyà eléyìí lẹ́rí tí ó múnádóko lọ́tọ̀ka sí kọjá pé àgbò la fi fi ẹran léyà nítorí bẹ́ẹ̀ ìlànà bí wọn láfikún. tá a bá wo ìtàn bí à ń dúnbò ẹran lé láti ṣe bẹ̀rẹ̀ wípé ìràpadà lọ́lọ́run fi àgbò sí fún ẹ̀mí ànẹ́bí Ismail alayhi salam láàrin pápó ni wọ́n fi ti ràpadà fẹ́mi ẹ̀ kìí ṣe màálù kìí fi ṣe ràkúnmí. eléyìí ni ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullahu ta'ala ipe ìtọ́lọ́lá jù nínú níta lè fi ṣèléyà oní àlàbò eléyìí la farama olólágbára jùlọ rẹ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olùmọwà yòókù àwọn ní bí ẹran wọn bá ti ṣe tóbi sí bẹ́ẹ̀ ni wọ́n lọ́lá sí torí ẹ̀ wọ́n ní ràkúnmí lọ́lá ju màálù lọ màálù sì lọ́lá ju àgbò lọ eléyìí jẹ́ ọ̀rọ̀ ìmáàmù Ṣàfi'í àti ìmáàmù Ahmad inú rìwáyà rahimahullah. àìkúlẹ̀ hàn ẹ̀rí kan mọ̀ lágbára tó ti máa máa lè nínú ilé yàtọ̀ sí hajj ẹran tá a lọ fi tọrẹ fún kàbà ètò ọlọ́lá jù ń bẹ̀ yẹn òní ràkúnmí lẹ́yìn náà màálù lẹ́yìn náà àgbò nítorí pé ànábì wa sallallahu alaihi wasallam nígbà tó débi hajj ẹran tá a fi tọrẹ fún kàbà ètò ẹni tí ń ṣe hajj tẹ̀mẹ́tọ̀ àtẹni tí ń fi hajj ẹ̀rọ̀n tí wọ́n fà ràfúnmi là nàbì sọlọ́lá àìsọ́lá ń fà kọ́tà gan-an kì í fi ràfúnmi kan ànàbì sọlọ́lá àìsọ́lá ọgọ́rùn-ún ràfúnmi ni wọ́n fà subhanallah ànàbì pa ọgọ́ta oyè lọ́kì yókù rẹ̀ fún àmì ìhìn àbítọ́rí gbogbo yòókù ọgọ́ta oyè lànàbì fọwọ́ ara wọn fún wọ́n á fi yòókù rẹ̀ fún àlè kíkọ́ bá wọn gbọ́ subhanallah. tẹ̀lé ìfihàn àwọn tó tó wá kí hajj ìní afẹ́ pa ìtọ́lọ́lá sì ní ká ti kìnnì ká para fún mi àwọn tó wá kí léyà ní ìtọ́lọ́lá sì ní ká para àpò. fọ́nà gan anábì wa sọ̀rọ̀ láàrin sọ́nà níbi léyà àgbò méjì ni wọ́n pa wọ́n pa kan wọ́n ní fáwọn àtàwọn ará ilé àwọn wọ́n ti pàkejì wọ́n ní fún gbogbo àdúmọ̀ àwọn eléyìí túmọ̀ sí pé àpò tó lọ́lọ́lá jù níbi ara léyà ṣùgbọ́n o tí ìyẹn bá wá pa màálù àmọ́ para fún mi á sọ ìjọ ọlọ́run ọba kó gbà lọ́wọ́ rẹ̀ lẹ́sìn débi pípa tuntun burú kí èèyàn méje wọ́n dìjọ pa màálù kan àti kí wọ́n dìjọ pa ràkúnmí kan ṣùgbọ́n èèyàn kan ṣoṣo ní ọ̀nà pàtó kan èèyàn méjì náà ò lè dìjọ pa àgbò kan á ń èèyàn mẹ́ta kan torí délé àmọ́ màálù èèyàn méje ràkúnmí èèyàn méje téèyàn kan bá wá dápa màálù kan ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ téèyàn bá sì dápa ràkúnmí kan ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ èèyàn sì lè pa àkókò tó pa ràkúnmí ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ èèyàn lè pa ràkúnmí mẹ́wàá ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ màálù mẹ́wàá ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ àgbò mẹ́wàá ọlọ́wọ́ gbà lẹ́sẹ̀ wàhálà kẹta. wọ́n ní nǹkan mìíràn nínú tá a tún rí mú nínú ọ̀rọ̀ tó sọ wọ́n ní ìmọ̀ yóò mú tí ó fẹ́ pa fún léyà wá sí ibi tá a fẹ́ ti sọ láti rà yìí torí táwọn èèyàn lè bá a mọ̀ wípé ìmọ̀ọ́mù ti dóńgbò ẹran tiẹ̀ káwọn náà lè bá a tètè mi wọ́n lè bá a dóńgbò tiwọn. eléyìí ti ń tọ́ka sí wípé dídóńgbò ẹran léyà tiwa ó ní í ṣe pẹ̀lú dídóńgbò tìmá àwọn ò ní dúnbù ẹran lé wa àti kámọ̀ dájú pé ta ni ìmáàmù ti dúnbù tiẹ̀. èyí tí wọ́n fẹ́ fà yọ nù. ike torí tílẹ̀ máa ń bá ti mú ẹran lé rẹ̀ wá sí ibi tá a ti sọ̀ láti làyè tí wọ́n ti dúnbù rẹ̀ ẹ̀rí pé ogun ìyá máa sojú kòkòrò àti mà bí ìmáàmù ti dúnbù ẹran àbí ò ti dúnbù ẹran. tí ó bá ti dúnbù ẹran ẹ̀rí ń gbà náà kálukú ọ̀nà padà sílé láti lọ dúnbù ẹran tiwọn náà. bíbẹ̀ náà wà ní eléyìí ẹ tí wọ́n sọ òun náà ni ọ̀rọ̀ ìmáàmù Malik rahimahullah ta'ala wọ́n ní dídóńgbò ẹran wa ó ní í ṣe pẹ̀lú dídóńgbò tìmá eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ dóńgbò ẹran léyà wa síwájú kí ìmáàmù tó dóńgbò tiẹ̀ wàmánzàbà ọ̀pùlà lẹ́pẹ̀lì ìmáàmù. فذبحه ذبح لا تضحية هي ما تبيعنا وتو تبيع لون سيانا حتى سيانا لا تبيعنا إيش أنا ليا طيب فليه جاء هذا ثاني الإمام مالك رحمه الله تعالى ثم هو سؤال وأني لا يعني النبي صلى الله عليه وسلم أني كاتب بوعنا síwájú káàná bí o tó dúnbó ẹran àlẹ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àìsọ́lọ́ àtọ̀ fún pé ìpè tó dúnbó yẹn láàmúṣá ẹran àbùtà lásán ni kò tí ì dúnbó lé akótó dúnbó mi eléyìí fi hàn wá tí gbogbo ẹni tó bá dúnbó ẹran síwájú ni kò tí ì fẹ́ kínni kò ìgbà tá a tọpasẹ̀ àdéhùn yẹn dáadáa dópin nínú gbogbo àwọn tíra àdé Bukhari ni Muslim ni Muwatta ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a rí ń taari ń bẹ̀ òrí báyìí ń taari ń bẹ̀ ni kí ẹnìkan dúnbò ẹranko tó kírun kìí ṣe kí ìmáàmù tó dúnbò ẹran ó dúnbò ẹranko tó kírun lànàbì sọ̀rọ̀ wá àìsàn làìsàn fún pé kó tún ara dúnbò ànàbì ti sọ̀rọ̀ pé gbogbo ẹni tó bá dúnbò ẹran ká tó kírun ká tó ti sọ̀ láti làáyì onítọ̀nkọ́ láhùmùṣá lásán lọ pa kó tún dúnbú ẹran mi tí ọmọ jẹ́ kí ni ẹran iléyà rẹ̀ ẹran alikiyan ni kò burú náà àtẹ̀ntó dúnbú ẹran kátó kírun àtẹ̀ntó dúnbú rẹ̀ kí ìmọ̀ mọ̀ tó dúnbú ẹ̀ àwọn méjèèjì dúnbú ẹ̀ kí lè má mọ̀ tó dúnbú ẹ̀ nìyà aṣọ ìfẹ́ náà lódodo ẹni tí àwọn àdéhùn tọ́ka sí ni pé ìrún láàmú àfi sàmì kìí ṣe ìmá irun sọláàtì làyè láti sàmì kìí ṣe dídúngbò ẹran ti ìmá nítorí pé alọ́kùnrin lùwárídù fil àhàdíìsì mẹ̀kúrọ̀tì huwa àfọlẹ́ lẹ́dẹ̀kùn ìmá irun lọ́wọ́ àfọlẹ́ tù lọ́wọ́ nínú àwọn àdéhùn yẹn kìí ṣe dídúnbú ẹran ìmá torí ẹ ẹnikẹ́ni tó bá dúnbú ẹran tẹ̀ síwájú ká tó ti sọ láti láyè oní ọ̀sẹ̀ kìíní ni ó tún ara míì dúnbú ṣùgbọ́n ẹni tó dúnbú ẹran tẹ̀ lẹ́yìn sọ láti láyè síwájú kí mọ́mú tó dúnbú ẹran tẹ̀ ṣé àsìkò dúnbú ẹran ló dúnbú àbí èsì àsìkò dúnbú ẹran ló dúnbú ẹ kò sí àdéhùn kan tá a mọ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ sáà lọ́ dídúnbò ẹran léyà mọ́ dídúnbò tì máa kó sí. àgbọ̀yé tì máa má lè fi lé. torí di ẹlẹ́yìn àbùkátà tàbá lágbọ̀yé tó ti dédé pẹ̀lú tuntun náà àbùkátà kí lè má mọ̀ mẹ́ràn kankan lọ sí ibi tá a ti fẹ́ kiri àbí òye wa torí pé sọ̀lá tìlẹ̀ yìí ìlà náà ká ti kírun àbá ti kírun kí kálukọ́ lọ dúndùn tiẹ̀ kì í ṣe dúdúndùn tiẹ̀ máa kí la fẹ́ fi tiẹ̀ sí sẹ́yìn wa ìntàdé fi mú wa ní sọ̀lá tẹ̀lé ìkéésì dídùn bò tì má lórí ẹ̀ nígbà tó bá ti wọn náà tẹ̀lé mọ́ọ̀mù lágbọ́n ibi tó wà mọ́ọ̀mù lẹ̀ tara rẹ̀ láàmú fà fẹ́ràn lọ sí ibi tá a ti fẹ́ ṣe sọ̀lá tẹ̀lé yìí kẹràn rẹ̀ ó gbélé nígbà tẹ́ bá délé kẹràn wa dùn bò ẹran yín à sọ̀lá yìí náà ààrẹ ẹran yín ti ń bẹ́ẹ̀lẹ̀ inú tó tẹ̀ mú wa tábà ti kírun sọ̀kálùkọ́ lọ́dún bò tẹ̀ torí jẹ́ ilé ìjẹ́ bó ti jẹ́ nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ wa mú wa láti fi fọ ìsìn fún àwọn màlìkíyà gẹ́gẹ́ bí imam Abu Ja'far al-Tahawi àti imam Ibn Hajar al-Asqalani wọ́n ní ẹ̀yin tẹ́ sọ pé dídóńgbò ti imam ńlá àmọ́ wò láti fi lọ dóńgbò ẹran lé àtiwá yìí ti sọ láti rà aláwọ̀ béèrè kan fún yín. tó bá ṣẹlẹ̀ ipò ìlú tá a wà imam àyè tó tó sọ̀rọ̀ láti rẹ̀ ìdò bẹ̀ ń kọ́ o àmọ́ ní níta fẹ́ palẹ̀ ràn léyà gbọ́ láti ṣe. ṣé ìmáàmù tí ò sí láàmú dídún bú ẹran tí ò sí rẹ̀ màlìkíyà náà dáhùn àwọn náà ní ẹ wo ìlú tó súnmọ́ lóyún ìmáàmù tí wọ́n ti dúnbó ẹran àbí wọ́n ti dúnbó ẹran. tó <laughs> ẹ̀yin náà ti mọ̀ pé láyé sí i wọ́n sọ náà yóò yí sí i àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹnu kẹ́ gbé tẹlifóònù yìí ní sàlámù àlékún ẹ ti sọ láti rẹ̀ bẹ́ẹ̀ ni ti ti ẹran sọ náà lè kí wọ́n sí i náà ìbéèrè mi ipa ní ìmọ̀ ṣùgbọ́n ìmọ̀ ọwọ́ àti ètùbù ẹran tí èrè ẹran kò rí lọ́dún yìí. àwọn àlọ́ ìdì ìmáàmù ọ̀rẹ́ ẹran mú lọ. ṣé àwọn tá a wá rówó rẹran títí ìgbà wo ládùúgbò dàda ni? ẹ́ títí tá a fi rẹ́ nìkan bolè máa mú lẹ́ran àbí báwo? tọ́ <laughs> ẹ̀rí pé ń bẹ̀ yẹn kò lè ṣe é sí i ọ̀dà ìmáàmù rówó rẹ̀ rà àmọ́ nígbà tá a dé ibi tá a ti fẹ́ ké tá a ti fẹ́ ti sọ̀ láti láyé a ti ti sọ̀ láti láyé tìtàn lába fẹ́ràn ìmáàmù kù àrímọ́ ẹran já wọ́n ní kò láti tẹ́ ẹ̀ rí ebi tí a bá rí papọ̀ ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ẹran ti lọ sọ̀rọ̀ láti tẹ́ ṣé a máa fóònù bàbá ìmáàmù ní pé sọ tẹ́tí wá padà rí <laughs> so ẹ̀rí pé gbogbo nǹkan ẹ̀ á nídìí ẹ̀ torí di ẹlẹ́yìn tó bá ti kí ti tẹ̀ kọ́lá ọ̀ kíkàlùkọ́ lọ tó ń bọ ẹran tí ẹ̀ lé kọ́lá ọ̀mọ́ gbà lẹ́sẹ̀ tí ìdìbò adi rẹpẹtẹ ń kọ́ kí ẹ̀rọ ti wà lọ́pọ̀lọpọ̀ lónìí ìdìwò ìgbà tí wọ́n lọ làwọn kan dín abẹ́rẹ́ nǹkan bẹ̀rẹ̀ tọ́ ẹ̀yin ò sì kí ẹnìkan wá dúnbò ẹran rẹ̀ ṣé ọ́fíìsì ẹ̀sìn àpèjúwe pé nígbà tá a ti ṣe sọ láti rẹ̀ ìdìyẹn ẹran tó tún bú ọlọ́run nígbà á òun sọ fún àwọn sátidé èwo láwọn àwọn nígbà tí ọ̀rọ̀ bá ti bó ṣe di akókó náà sànù wa ni ọ̀rọ̀ ti di fọ́n wà kò sétò mọ́ ibi tí ń lọ bí ẹgbẹ̀rún bí igba bí ìgbèje èèyàn ní ma tí wọ́n ti ṣe sọ láti rẹ̀ ìdìyẹn ó fi kíkà kọ́ ọmọ owó bí tí ó ti kírun pé àwọn tí ó ti sọ̀rọ̀ láti láyé wàhálà yìí àwọn tí ó ti sọ̀rọ̀ láti láyé tó túmọ̀ sí pé ẹni tó ti sí òtí ìṣe ni ó túmọ̀ sí pé wọ́n ti pé àmọ́ ẹnu wa ti pín yẹlẹyẹlẹ náà la fi sọ pé ìtọ́ da bí irújọ ìdí yẹn ní kí gbogbo mùsùlùmí ọjọ́ pé lọ sí ìdí kan á ọ̀dà pọ̀ yóò dé kí dùnú yẹn pé yóò dé kí dùnú ọdún yẹn pé kẹwù adúlọ èèyàn tí wọn rira ẹwù èèyàn tó jẹ pé láti èsì wọn ti ríra kẹ́yìn tí wọn rira wọn jọ ẹ̀yin náà wò wò nínú yóò ṣe dùdú bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó níbi tẹ́ ẹ ti fẹsọ̀ láti láyè bẹ́ẹ̀ nínú yóò dùn yàtọ̀ títẹ ẹ bá jẹ ẹta wúrú ẹ lẹsẹ rí kíkú àwọn nílùú náà ní ẹwà nìtọ inú yín náà ti dùn tó kẹrin àtẹkùgbọta adé ẹ̀jú mẹ́ta lọ́bẹ̀ ẹ̀sìn nínú yín tó dùn ẹ̀kọ́ kò dáa tó torí pé àwọn ìtumọ̀ tẹ́sí Islam fẹ́ fàyọ nínú ayé ó máa ń pé nígbà táwọn mùsùlùmí bá péjọ sójú kan náà ọlọ́run bá péjọ alẹ́ sọ̀kan ó tún wá sí kó lè wá ní àná. lẹ́yìn náà wọ́n ní waliyadhkuri Allaha fi khurujihi min baytihi wọ́n nígbà tí lè máa mú bá ń jáde àti àwọn mùsùlùmí kadhalika ila musalla al-Eid lọ síbi tí wọ́n ti kírun tí wọ́n ti ṣe salatu al-Eid wọ́n máa sì rántí ọlọ́run bá wà láti máa lọ síbi tí wọ́n ti ṣe salatu al-Eid ẹ máa sì rántí ọlọ́run Allahu akbar. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أنا سمعت الله بابا لتي تافت بتافت صلاة العيد قالوا قوة ما ستية لا يجيك نكاوي أو يكون بيه láì jẹ́ pàǹjọ́ ń wí papọ̀ kálukú wọn máa wí jẹ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ gbóhùn sókè nígbà tó ń bá ń wí yẹn lọ́nà tó fi gbọ́ tó gbọ́ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ gbọ́ jù bẹ́ẹ̀ lọ. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar wa lillahi bẹ́ẹ̀ la máa wí títí tá a fi dé mùsọ̀lá làáyídì ìgbà tá a bá dé mùsọ̀lá làáyídì àtúní dákẹ́ níta tó máa wí nu ìlà ayé ti ìmáàmù títí tí ìmáàmù fi dé tá a fi ti sọ̀rọ̀ yà. eléyìí tó túmọ̀ sí pé gbọ́dọ̀ dá àwọn wí nu àtọmọdé àtàgbà ọkùnrin àtọbìnrin ṣùgbọ́n obìnrin ó gbóòsókè lọ́nà tí ọ̀rẹ́ rẹ̀ bìnrin tó àlẹ́ bẹ̀rù ó ti sọ bẹ́ẹ̀ àwọn ọkùnrin ó gbọ́ sókè dáadáa pẹ̀lú ẹ̀ tẹ́ẹ̀nì kejì rẹ̀ ó fi gbọ́ jù bẹ́ẹ̀ lọ. àwọn àti débi tí a fẹ́ fi sọ láti láàyè láti máa wí náà tẹ́lẹ̀ ẹ̀. títí tá a fi fi sọ láti láàyè. ilé ìtútù náà ti bọ̀rọ̀ wọn pariwo sí wa létí ọmọ ìyọra ọmọ ìyọ àwọn lẹ́nu. ọ̀rẹ́ ọ̀ràn kéde tá a ní ọ̀ràn kéde kẹta a ní ẹ̀sọ́ àwọn ẹ̀sìn náà pété wá bẹ̀yìn nípa ikú tutù lẹ̀ torí kò fẹ́ tọ́ra ìdílé à torí di eléyìí àbíkẹ́ni kan tó wá lọ gbé microphone kó máa pariwo sí alẹ́sìkẹ́ aláwọ̀ akọ́ aláwọ̀ akọ́ aláwọ̀ akọ́ àdàmbẹ̀ kálukó wíkẹ́ so eléyìí ẹ̀jẹ̀ níta àmà wíńjọ yẹn wọ́n ní wọ́n fi alifẹ́tọ̀rọ̀ wọ́n ní fìlfìtìrì wọ́n àpà wọ́n ní ní ọdún àwọn ẹni àti ọdún léyà gbogbo wàtá máa lọ sí ibi tí a ti tẹ̀sọ̀ láti láàyè gbọ́dọ̀ dá àmà wínú gbọ́dọ̀ dá àmà wínú yàtọ̀ sẹ́ni tó sọ pé àní ti bẹ́ẹ̀ lọ́dún túnú àwẹ̀ gbogbo ẹ̀ àtọ̀dún túnú àwẹ̀ àtọ̀dún léyà dá àmà wínú dábàá ti lọ síbi láti kírun kọba jẹ pé òun ti yọkẹ tó jáde òun ti yọkẹ tó jáde gbogbo bàtìbàtà ti jáde bẹ́ẹ̀ lọ sí jẹfẹ tuntun láti láàyè láti máa wí nà. lọ́dọ̀ Imam Malik rahimahullah ta'ala àwọn ní kò sí gbólóhùn kan pàtó kò sí gbólóhùn kan pàtó tá a máa wí fún àti gbé ọlọ́run ọba tóbi ń bí lọ́ba ti Allahu akbar Allahu akbar. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر tó wí bẹ́ẹ̀ ó ti ṣe الله أكبر كبيرا الله أكبر كبيرا الله أكبر كبيرا أم لدى إمام مالك الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أم لدى إمام مالك الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد قم لدى إمام مالك أغاني يعفري شبان أنا أنت قلت هنا علماء أغاني تاسي ما نبي صلى الله عليه وسلم في شفاء وتعبي أتباع وتعبي في استعبه يا ابن عمر رضي الله عنه láti fi máa wí káwọn máa wí bẹ́ẹ̀ láti mọ̀ pé nǹkan kò lè dáná ọpọlọ láti wí. الله أكبر الله أكبر الله أكبر لا مكان لا إله إلا الله الله أكبر الله أكبر لا مجي ولله الحمد هذه الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد متى متى الله أكبر تعالى هذه الله أكبر الله أكبر أمجي لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سيلي بيتوباو إنو أوي سوالا دعوة سابيه القتال وني جهران أبو سكيماوي أبو سكيماوي ni àwọn ọjọ ọjọ ọdún àyíká àti sọ púpọ fún yẹn gbọ sókè lọnà tí ẹnì kejì jù bẹẹ lọ sí pọ òkè yẹn gbọ sókè lọnà tí ẹnì kejì rẹ ó ti pọ. حتى يأتي المصلي حتى يأتي المصلى الإمام تتي إمام الرواجع الكافة صلاة العيد والناس كذلك بين أو يقطع أو نوم يعوى كلهم يجب إمام نوت النووي إليه قد يعلى يدين من عادته أو تتم جنوات وعن يعجبه يعجبه yálò ọdún lé ya rẹ̀ àbí ọdún àwọ̀ ọlọ́run bá kọ́ràn wa lọ lórí àti gbọ́gbà kọ́ràn wa lọ lórí àti máa ṣiṣẹ́ pẹ̀lú táàmù kó ṣe ń táàmù gbọ́ ní àwùjọ rẹ̀ fún ọlọ́run àti ìyá rẹ̀ kọ́ra tètè nígbà lọ́jọ́ fún wa wọ́n kọ́ràn wa lọ lórí ara wa kọ́ràn wa lọ lórí àti máa tẹ̀lé lánàá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta

yẹnni pé ẹran tán bá mú wá sí ibi tá a ti fẹ́ ti sọ láti láàyè sí pé kí ìmáàmù ọdúnbó wọ́n rà á fi sàmì pé ìmáàmù ti dúnbó ẹran ṣùgbọ́n àwọn kan ni wọ́n pin láàrin ara wọn táwa lẹni tó lẹ àrùn kan àwọn ọ̀páléyàrá ní ṣàǹpọ̀ náà tó bá jẹ́ pàgbò èèyàn kan àpò kan tó bá jẹ́ màálù ẹjọ́ pé mission board èèyàn méjì dáwọ́ra àbí less than seven ìwádìíra fún mi èèyàn méjì dáwọ́ra àbí wọ́n tó méjì àgbọ̀ ilé yìí ẹjọ́ dáwọ́ra lónìí àmàgbò èèyàn kan lọ́la bù tẹ́nìkan bá tún bù rẹ̀ lórúkọ fọ́ọ̀lù ńlá bù ajẹ́kùnrin ló gun àwọn yòókù tí wọ́n jọ pín àmọ́ àwọn wọn rà kémi ó lè bá àfi sàmì afẹ́ dramatize it tó àwọn wà pín mọ́wọ́ kì í sẹ́ran ilé alẹ́lẹ́ wọn fi ra wọn náà àwọn wọ́n ní sábà tó sọ kútùbà síwájú ọ̀hìn ǹjẹ́ ààrẹ rí tọ́sọ tó tún sí bàbá ìtúnṣe rẹ̀ tún lẹ́rìí fún wa láti sọ wípé àwọn náà lè fi ọkútúbà kàtó kiri pẹ̀sẹ́rì ń bẹ àti ṣàlàyé lẹ́yìn kì í sì béèrè aṣọ pé èèyàn ká dìde sọ fún pé n tó ti tako súnà bó láti máa sọ fún ààrẹ rí mẹ́ ọ̀rọ̀ sẹ́rì máa ń bẹ ni wọn ò ní tako tíyín ni kẹ́ ẹ sọ fẹ́ tó ṣàìdá ṣàìdá lòsì kì í sì tíyín ni kẹ́ ẹ tú láti rẹ̀ mo rò pé yín sẹ́yìn bá ti sọ fún pé àìdá ló tó ti tó yíṣẹ́ tó kí n kẹ́ fọ́ọ̀sì ẹ̀ pé àfikún òṣìṣẹ́ ta ẹ̀kọ́ dà ibi tó bá ti fẹ́ fọ́ọ̀sì àwọn èèyàn ó lè bá lọ òun àti òfin sọ ti tó báwọn sábẹ́ pé rí nù tó máa ra ìdá wọn sọ pé àìdá ló lé tó tó bá wù kọ́ gbọ́ tó bá wù kọ́ lọ́gbọ̀ báyìí torítorí ẹ̀kọ́ sẹ́ẹ̀lì kan tó sọ pé kò ṣe fún túbà kó tó kírun ẹ̀ káàsì kútúbà kátó kéré di àìdá ni ẹnà láti má pèjúwe dípò àtẹ̀tẹ̀ tako ẹni tó fi bẹ́ẹ̀ nà àwọn ìṣẹ̀ṣẹ̀. Ipe sọ́dá súnmọ̀ ní pàmò kìnìkan kébé kìnì. Bóyá ẹ̀ẹ́ ó jẹ́ ọ̀nà tí wọ́n máa tó ní ẹgbẹ́ wa níwájú báyìí. àwọn ọmọ tẹ àkókò ibi tí wọ́n ti máa ké dọ́kúmẹ́ntì sọ láti láyé pàpà ní kéde mẹ́tíláṣí kí á lẹ́gbẹ́ pọ́tí pátá. nílùú kìíní nílùú kìíní nígbìyànjú wọn sọ pé wọn máa kọ kìíní kan nílùú olókùn kìíní. ẹ̀hán àlàyé tó ṣe nù táwọn lè dáhùn torí níbi tí wọ́n bá ń béèrè jẹ́nẹ́rálì kò ní yá wa ẹ̀hán ó ṣe lu wa o ẹ̀ báyìí báyìí o àwọn akókò bí àwọn tí wọ́n ṣe tó yé èyí táwọn amọ̀ láyé ànábì wa Muhammad sọ̀rọ̀ àìsínlọ́ ọ̀nì pé akókò ẹ̀rọ pílásì ànábì kan ò fi ti ní wọn máa ń gbé mímbà gbàtà sa mímbà fún anabi sọlá àṣọlá tí wọn fi pákó kàn tí wọn fi di kàn wọn máa ń gbé mímbà anabi lọ síbi tó ti kíọ àbí òye wa wọn máa gbé mímbà rẹ lọ síbi tó ti kíọ tẹlẹ ìtumọ̀ sí pé simplicity simplicity kò fẹ́ gbé mímbà lọ síbi tó ti sọ̀rọ̀ ọwọ́ pé sí lè má mọ̀ ká lè jẹ́ kí wọ́n rí lọ́ọ̀kan náà ní ìtumọ̀ rẹ̀ so ẹ̀yin náà tẹ bá tí bá jẹ́ pé ẹ fẹ́ máa yọra ẹ lẹ́nu fẹ́ máa gbé ǹjẹ́ màá ti dúró kí lè má máa máa dúró lé lórí lọ́dọọdún ẹ fẹ́ máa gbé lọ so ẹ ti pámánẹ́ǹtì àyè kan fún yídì e so ẹ wá rọra ṣe mẹ́mbà síbẹ̀ àǹdẹ̀lọ́ kọ́mọkòrò àmọ́ yàtọ̀ sí rẹ̀ sẹ́yìn lọ mọ̀ o ilé àgbékalẹ̀ ẹ̀ mọ̀ o kìí ṣe irú rẹ̀ náà ń pè mẹ́mbà ilé àgbékalẹ̀ ó níwá ilé àgbékalẹ̀ yẹn máa ń lu yìí ẹ̀yin lẹ́yìn máa fi tẹ̀ sí rẹ̀ yẹn. عليكم السلام مثل كرام كرا ما تنفو الشعب عندنا في النصر نعم كيف ينتهي الليل كيف ينتهي عديث àkọ́kọ́ ni pé wọ́n ń kírun ayé di mẹ́ta sọ́rọ́ ànábì ọ̀sọ̀ fún wọn pé wọ́n jáde kúrò àwọn kí ní mẹ́tìlẹ́sì haram torí pé ànábì ọ̀sọ̀ fún wọn pé wọ́n jáde lọ kí n bò mí. ànábì ọ̀sọ̀ fún wọn pé wọ́n jáde lọ kí n bò mí ọ̀nláìn àtàsọ́ọ̀nù. àwọn ẹni mẹ́dínà tó ń tọ́ láìn ànábì máa ń jáde lọ kí n bò mí lọ́pàá ni wọ́n fi máa lọ́pàá láti sọ pé ìtọ́ dáàbì ní mẹ́dínà náà ní náà jáde lọ kí. ibi táwọn ti máa ń kí láyé ìgbà yẹn ìjòsí mẹ́tíláṣí ànábì lọ́wọ́ àná ẹ̀yìn ló sì nígbà ẹ̀yìn ló nígbà tó náà náà jáde lọ kí iná jáde àmọ́ ànábì ọ̀sọ́ fún ọkọ jáde lọ kí lómi náà kà náà náà parí sísọ. a ti kò sí náfìlà kò kánbẹ̀ kọ́tà tó bá jẹ́ pé ní mọ́tíláṣí gan-an rẹ ti ṣe tọ̀ náfìlà yìí ẹ̀ fún gbọ́dọ̀ yẹn náfìlà ní mọ́tíláṣí. ọ̀sọ́dún ọ̀sọ́dún àwọn kan lọ sí pápátá ti ṣe tọ̀ yìí báwọn fẹ́ kí òun rò ń tọ́ba jẹ́ pé sọ̀dọ́tù ti pa ìrìn pàǹtọ́rọ̀ òjò àbí òyìn torí ká nàbí tí máa ń jáde lọ síbi títí máa ń ṣe sọ̀láàtì láàyè láti lọ ṣe sọ̀láàtì tọrọ òjò ẹ̀fẹ́ tọrọ òjò ẹ̀fẹ́ ṣe sọ̀láàtì láàyè ẹ̀wọ̀n akóra yín lọ fẹ́ǹtì lọ ní àwọn anáfíà kan bẹ̀ ẹ̀ fi àwọn ìjọba ti bẹ́ẹ̀ lórí ọlọ́run ti ń lẹ́ka ń bo wọ́n fẹ́ ń lẹ́ka lẹ́wù jẹ́ pé bẹ́ẹ̀ tó wípé ń bo lẹ ti rí èrò náà sí la pàtàkì sóyè ọjọ́bù ti jẹ. ẹ̀ka wá ní tí ìbá ti rún wọn lọ sí ẹ̀kọ́ à lẹ́yìn wọn lọ gbá bọ́ọ̀lù ní ibi tá a ti ibi tá a ti ń gbá bọ́ọ̀lù pọ́ńdù àlùjẹ kẹ́kọ̀ọ́ lọ́mọ gbá bọ́ọ̀lù ibi tá a ti nàám. aláti parí eléyìí pa rẹran báwo àní ní í ṣe pẹ̀lú yìí olówó rẹran òlọ́mà òlówó rẹran òlọ́mà ó sá kírun fún wa mo rò pé yé kò sí sọ́kàn wá bàbá àmọ́ kírun a ti sọ pé gba ni ẹran tí wọn ò ní

eléyìí wọ́n kàn pé láàwẹ̀ kì í sáàwẹ̀ kápẹ́ lọ́rú mẹ́jẹ̀ nǹkan kan dìgbà tá a bá tèrè dìde kì í sáàwẹ̀ ẹ mẹ́jẹ̀ àmọ́ pé láàwẹ̀ mọ́ pé ká mẹ́jẹ̀ nǹkan kan títí tá a fi ti rí dìde bẹ́ẹ̀ ni ẹni tó bá ní ní tí ó pa lẹ́ran léyà tó mú ẹnu rẹ̀ lọ wọ́n mẹ́jẹ̀ jẹ̀ dìgbà tí ọba dé súnà nàbì sallallahu alaihi wasallam ìlọ́pàá ló fi jẹ́ pé nu súnà à ń fẹ́ kọjá pé ọdún ìdì yẹn ìdì léya àtètè kì torí kẹ́ni tí àtètè padà wá sí sẹ́nu àbí èèyàn yàtọ̀ sí ọdún wọ́n lè lọ lára díẹ̀ díẹ̀ tá a sọ gbogbo tó kún náà nípa bá ti yọ tó ní aago méje káti a kọ́ padà ẹ̀ àríkù sọ̀rọ̀ mọ́ bọ̀ ẹni tí kò wá lówó tí òfin pàtàkì kọ́ tó náà ní jẹ nǹkan kan tí tó bá jẹ́ pé ọmọ ìdájú pé ń ṣá ọ̀wà tó bá di wọn rẹ̀ nìbọn lẹ́ran jẹ tí fi jẹ́ pé ara mi kọ́kọ́ jẹ à ń bẹ náà pé tí ọ̀rọ̀ nǹkan tó balada tó mo fi mọ̀ sí tí mo bá lọ ṣe àlọ́ àbàbà wa wọ́n pẹ̀ràn màmá wa wọ́n pẹ̀ràn alábàbí wa wọ́n pẹ̀ràn àmọ́ tí ò bá ní bí ọmọ ìjẹ o ìṣe torí mo fi mọ̀ yín pé wọ́n kò ní jẹ wọn á pa ẹtú síwájú wọn á so bí n bá ti ní ní ti ń pa tí o sì mọ̀ sẹ́ni kan kù mí lẹ́ran jẹ kò sínú súnà títí òun mẹ́nu lọ ọdẹ mo ti jẹ àrífísà. èyí tó dáa jù lọ náà ti sọ ikú kó lè bá àjẹ bá kọ̀ọ̀kọ̀ nǹkan tí ó kọ̀ọ̀kọ̀ jẹ nínú ara lé ara rẹ̀ tó bá bẹ̀ béèrè pé tí wọ́n bẹnu súnà kọjá pé ọkàn rẹ̀ igẹ rẹ̀ kíní gbogbo ọrùn rẹ̀ tó bá pè yín lẹ béèrè kọ̀ bá ní tùmọ̀ àmì ẹ̀ béèrè náà ìdáhùn ẹ̀ gbogbo kọ̀ bá ìdáwọ̀ rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ jẹ láti má jẹun. Nàá. Nàá. Bí kíni? Àlàyé rẹ̀ ń bọ̀. Àlàyé rẹ̀ ń bọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ ti ń bọ̀. Àríkù sọ̀rọ̀. Nàá. Pápá. alhamdulilayi wọn nítorí látàrí pé torí kó máa tètè ń wù sáré kan mọ́lẹ̀ kan mọ́ gbá bọ́ọ̀lù ní pápátá ti fi éèdì kò sí tó burú mẹ́ kọ́tà mọ̀ sí yàtọ̀ ọbẹ̀ fún ọmọ tó ọbẹ̀ náà. Aleykum ẹni tó ta bí ó lẹ́bi léèrè táwọn ọ̀tá sọ̀rọ̀ ẹ̀ fún ẹni tó ta bí ó lẹ́bi léèrè kò tí wàhálà gbogbo ọlọ́run léèrè báwọn ẹni tó ti lẹ́bi kò tí tó kàn á pẹ̀lú ẹ̀ ìbá àdúlé kékeré ìbá àdúlé ńláńlẹ. àní òun àwọn àti sọlá àti wọn tọ aṣọ ní ojú tó kókó ní wọn náà. ẹnu mi mú èkí wọn àti èyí lọ sí kéèké wọn kankan àtijọ́ ọdún náà. àríkú sọlá. wọ́n ṣe gbogbo àtẹ́yìn bá ti ṣe àlọ́ alálẹ̀ yẹn ṣe náà fèrè bẹ́ẹ̀ ni sọba sáré bá gbà pàápàá jùlọ kéèyàn ló bá lọ́la àti wàlúùjẹ́ náà. كان وكان شوف البابا كان جنة بلال رضي الله عنه النبي صلى الله عليه وسلم رب قرع نعال بلال في الجنة رب قول يسيبا كان لا الجنة كلهم كين قرع كلهم ومن تنسي جفتهم ما تسألوا لهم من كين قرع بلال ما تنسي سنة الوضوء سنة الولاء وبعد ما تسألوا لهم كاكرة تامش بقوبة إليه بين صلاة ذات كذا صلاة ذات سبب إيه صلاة توني سبب صلاة توني سبب ولكن ما يانا على العلاقة كنت تسيون تسيبا تولي في صلاة توني نعم عليكم السلام dáadáa tẹbi nu jánábà níwọ̀ ẹ̀ náà àlọ́ alámbẹ́ńbẹ́ àbí òsùn mẹ́ tẹ́lẹ̀ bá ti fọ́ ká bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó gbàlọ́ alá nínú ẹ̀ jánábà yẹn kọ́ lọ fi

kìí ṣe mi ni mo ti sábà bí rẹ̀ ìmọ̀ọ́nà kìí ṣe mi lọ pẹ́ wà kẹjẹ àbí gbẹ́gìrì àbí kìíní kan mo mu mílíkì àti kìíní kan àti ẹ̀yẹ́já gbogbo ni wọ́n ti gbòòrò sọ tí ó jẹ́ pé mo ti sábà bí ilé yẹn wọ́n sàbí ẹ pé tọ́ àdánwò tí wọ́n ti dá àdánwò sọ ọ̀nà ti tó ti fẹ́ kí ọ̀nà àlọ́ alákànnà tó ẹ̀sẹ̀ ìgbà tó bá dó ìgbà wo ló fẹ́ dà sàmì tó bá ti wọ lọ́sà fún fà tọ́lọ wọn kẹfẹ́ jẹ tí ń dààmú rẹ ń gbogbo gbàdálù àlàra ti dá ọ̀sẹ̀ sí. nítorí pé ìyàrá ti àfọwọ́fà kẹta ìyá rẹ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àṣọ. sèrè ò sàfọwọ́fà bẹ́ẹ̀ náà ni ẹni títọ̀ ń dà la ẹ̀kọ́ ọ̀dọ̀kùn mọ̀ wá. ìjọ tí ń dà láàmú yẹn kí èso ló mu wá. sọ̀kọ́ lọ́rùn fún lálàáfíà ni. tòun irú ẹni tí irú ẹ bá ti ìgbẹ́jẹ́fẹ̀ sí ni pé tó tó dọ̀rọ̀ lọ́wọ́ tábà tó bá tábà yóò ti fi nǹkan kan lébi so yóò fi lọ sàbọ̀ àlá kókó tó tó bá jáde lẹ́yìn rẹ̀ kọ́nà bárùn rẹ̀ lọ lọ́fíńdà so yàtọ̀ sẹ́ni tí ń só òun ò ní tábà àti tábà torí só ìyá sọ̀rọ̀ sàbọ̀ àlá tiẹ̀ sọ̀rọ̀ bárùn rẹ̀ lọ gbogbo akẹ́kọ̀ọ́ tó bá jáde ó ń tó fẹ̀ wọ́n á sẹ̀dá wọ́n á lè kó sọ̀rọ̀ kò yé mi. aláìsàn tó ń gbé lọ oorun láìpẹ́ mu mẹ́kẹ̀rún kò sùn ọgbọ́dọ̀ jẹun tí ọpọlọ rẹ ti dàrú àbí ẹ̀dàrú tó ọgbọ́dọ̀ kí ọ gbogbo bọba ti gbà ọgbọ́dọ̀ kí ọ náà àrẹ tó sọ. àlàyé tí a fẹ́ ṣe fa àbí èsì àti fún wa ní ìtawọ́ ìpàdé àlá ẹ̀rí rẹ̀ ní pọ́tọ̀ sọ̀rọ̀ náà àbọ̀tọ̀ sọ̀rọ̀ náà dá ọ̀tọ̀ ọwọ́ sí tí wọn ló ti dáwọ sáàpọ wọn pọ ẹ̀dá ẹ̀yin tẹ́ ẹ máa fọ wọn pọ kí ló dé tẹ́ fọ wọn pọ tìbọ́tọ̀ sọ̀rọ̀ lọ́ńdà ẹ̀ dáhùn ẹ̀ ṣe kí wọn ló dé tẹ́ ẹ sábòsí fún wọn ọ̀sọ̀tọ̀ náà lọ dẹ́sẹ̀ àbí ìsọ̀tọ̀tọ̀ náà dẹ́n ẹ̀ ń pọ̀ wọn papọ̀ ẹ̀mẹ́ sọ pé ọwọ́ là fi fẹsẹ̀ ṣùgbọ́n ọwọ́ là fi fọwọ́ ìgbà tí èyí fẹsẹ̀ láti fẹsẹ̀ ní ọjà pọ̀ lọ́pọ̀ àmọ́ láti fọwọ́ la fi rí pé ó pé wa ká pọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà á sọ pé pé yín àmọ́ ta kò ṣẹ̀ríà ṣẹ̀ríà ni pé kó lọ́n tó hàn sẹ́lù àlẹ́ àṣẹ̀dá àkọ́kọ́ nu ẹ̀kọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ lẹ́ẹ̀fi fọwọ́ lódodo ọwọ́ òdì ẹ̀fi fọwọ́ sílẹ̀ mẹ́ta àwọn ọ̀sẹ̀ ẹ̀ ti fọwọ́ òsì ní ẹ̀mẹ̀ta ọwọ́ òsì ẹ̀ ti fọ̀ sílẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ ẹ̀ ti fọ̀ sílẹ̀ mẹ́ta báyìí lẹ́sìtì àwọn ọ̀mì ẹ̀rí tó sọ pé ká fọ̀ wọn pọ̀ àti ìrìndò ni gbogbo ẹ̀rí tó wá wọ́n wọ́n ṣàlàyé pé ẹ̀pọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí kó ti gbọ́dọ̀ yé gbogbo ńlá ká ẹ̀ nítorí pé àlùmàlú kẹlẹ̀mọ̀tò nígbà bá ti mọ̀ bí gbàtà ti sọ ni àmọ́ wọ́n yà á lẹ́nu fáwọn èèyàn ayé ìsìn àwọn pé àwọn ò ríbi tí wọ́n ti lọ́tọ̀ọ̀tọ̀ àwọn wà sọ pé àríbi tí wọ́n ti sọ pé ẹ̀fọ́ pọ̀ náà àrẹ kò sọ. kò ní já ṣàlà kò ní já ṣàlà ẹ gbọ́dọ̀ fọ ẹ ti sọ gbogbo abẹ́yìn dáadáa àbí òye lọ́nà tí èèyàn tuntun ní bùkátà àti fọmọ́ sẹ́yìn tọba kọ pàtàkọ rẹ tún ká bẹ̀rẹ̀ ó tún tún àlọ àti Ọlọ́run ràn lọ. aleykum salaam. àkọ́kọ́ kí ni eléyìí ní í ṣe pẹ̀lú tá à ń sọ ni kí ló ní í ṣe pẹ̀lú sọ láti láyé àbí káka ìgbé Áfíríkà fẹ́ máa ṣe àwọn ìbéèrè tí ò ní túmọ̀. náà aleykum salaam. bẹ́ẹ̀ni ìbẹ nínú sisi wọn ikú ká pa sọlá tó gbọdọ àti àṣù ká pa pọ láì sí sábàbí kankan bẹ́ẹ̀ wọn máa ṣe kò subhanallah àkọ́kọ́ ń dáǹfẹ kó yẹ yín ni pé ẹ̀sìn náà ń ṣàlàyé tẹ̀rí ideology tó wà tó wà lórí kálukú kan máa ẹ jẹ́ kí ìbéèrè pọ̀ mọ́ lórí irú tọ́pìkì bẹ́ẹ̀ àbí òye wa inú ẹ̀jẹ̀ ká nfààní táwọn èèyàn mú jáde ọ̀pọ̀ wọ́n ní ìsìn ẹ̀kọ́ àrùn mùsùlùmí kìíní kan kí ni a fẹ́ fi ṣe lónìí náà kí ni a fẹ́ fi ṣe sẹ́yìn fẹ́ wọ bẹ́ẹ̀ ni mò ń béèrè tẹ́gbẹ́ wọn lẹ́yìn ṣe ni àbí Islam ń ṣe fàáìdà màtí wọ́n bá fẹ́ mọ nǹkan kan nípa aró ilé náà fi da orí àwọn èèyàn rú. wá sí ọ̀ràn níwọ̀n nìkan àbí tani ṣe kọ́ ọ̀nà mùsùlùmí bíi náà ẹ̀rá tani ṣe kọ́ náà wá tọ́wọ́ ẹlòmí ò tiẹ̀ gbọ́ rí níṣẹ́ ń bẹ nínú mẹ̀sì ti táwọn èèyàn bá mọ̀ kò dáa tó fún àfẹ́sì Islam kó dé kó ní ọ̀rọ̀ àwọn nǹkan wá pàápàá jùlọ sí torí sábà ti ń tẹnu mọ́ kankan àwọn kan ó tíráì láti jẹ́ pé àwọn ti bèèbì lórí kan àbí òye wa àwọn tí wọ́n fà ń tírìtì ikú àwọn jama jama jama jama jama jama lóríṣiríṣi à ń sọ kí ni ń bẹ fún lágbádá dáadáa kí láì dá sí ń bẹ fún lágbádá kí ni ń bẹ fún lágbádá dáadáa àwọn arántí mẹ́ńsàn rẹ ilé ìfẹ́ fẹ́ lè béèrè tíráì láti jẹ́ ikú àwọn ìmájẹ́ pé general question mi yes you are free so ìmọ̀ràn ni pé kí àǹfààní tá à ń wá kó lè bàa pé ẹ̀mẹ́jẹ̀ á máa gbé ìbéèrè lọ síbi tí wọ́n lè má ti wọn láǹfààní lọ títí láti fún fífi tẹ̀síwèé fún àwọn míì so irun gbọ́dọ̀ sọlá tó gbọ́dọ̀ àti àṣù àwọn ṣíà ń bẹ́ẹ̀ nù ṣèṣì wọn wọn papọ̀ láì kí sábà fi kẹfẹ́ ṣùgbọ́n àwọn àwọn tó ń lọ sí ìran wọn làwọn ò rí àwọn èèyàn kírun ní ìran wọn ń ṣe sọlá ní ìran. ike gbogbo ló fi láti sàn kan ẹgbẹ́ ìjọ jimmy náà tó máa ń kírun gbogbo ẹ̀kọ́ ní sísè alimọ́tì amẹ́ríkà alimọ́tì israel alimọ́tì amẹ́ríkà alimọ́tì israel bẹ́ẹ̀ ni fi ṣe àwọn ìkùsọ̀ wọ́n gbé sọ̀láṣẹ̀ ní ọmọ ṣé mútúbà yẹn ló ń ṣe lọ́wọ́ yẹn ṣé àwọn èèyàn wọ́n sì máa. apẹ́kàtòdì àti ìpèsè láti rẹ̀ sáàmù ọ̀pọ̀ kùtùbà yẹn. àwọn kì í sọ̀rọ̀ láti sọ láti rẹ̀ ìdí tiwa dáadáa àbí èyí wa láti sọ láti tiwa dáadáa so àti sọ pé sípò tó kọ̀ bọ́ ṣèfẹ̀tò làdá irú òun tó bọ́ mọ́ alọ́ náà lásán yàtọ̀ sí tó bá fẹ́ jímọ̀ lọ bọ́ mọ́ alọ́ torí tí jímọ̀ bá bọ́ mọ́ alọ́ kí láti san ìgbàdá tó bọ̀ tó dàgbà lérò pẹ̀lú pé bó ṣe bọ́ náà lásán oníṣẹ́ Allahu Akbar méjì ń bẹ̀rẹ̀ Allahu Akbar mẹ́fà ní rákà ẹlẹ́kejì tó bá wá parí ẹ̀ máa gbọ́ kótó máa lọ tó bá sì wù yẹn ti dí kẹ́ máa lọ torí sọ̀rọ̀ tó kótóbá rẹ̀ kéde dandan ní ká gbọ́ ẹ má ti bẹ̀rẹ̀ rẹ̀ lójú kí sọ́mọ́ ẹ lọ sí o kéde torí kí ẹ jẹ́ àtẹ̀lé lè má lò tó bá wọ lè má lọ. Ẹni tó kí ń jẹ́ màmá jẹ́ má bàá wò. Alùpùpù sàn sí ẹ̀. Tàbí òye wa. Torí pé bá ní ó tún kí, bá ní ó kókó kótóbá sí ń Tàbí òye wa. Kálukú òkìtì ẹ̀ bá ti. lẹ́yìn ilé eléyìí ìyàtọ̀ ẹni tó rà bẹ́ẹ̀ apákan náà olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ bá ti bá sọlá tó láyé ìtàkùn ọmọ náà lé rẹ̀ parí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك